káàbọ̀ padà sórí ètò ojúmọ́ ire níbi tá a ti ń sọ̀rọ̀ nípa ìlera ẹ̀yin olólùfẹ́ mi nínú ilé àní ọmọ aráyò ní fi àìsàn dè mí àti yín àti gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi kò ní fi àìsàn dè wá mọ́lẹ̀ láṣẹ ọlọ́run olódùmarè ọdẹ Fóyèkẹ́ Inaọlájí lórúkọ mi lẹ́ẹ̀kan sí dókítà tán ti ń bá wa sọ̀rọ̀ atótónu látàárọ̀ tán yànnàná àìsàn tá à ń pè ní jẹ ìfúnjẹ ìdọ̀ yìí orúkọ wọn ni Emma Dr. Emmanuel Taiwo ẹ má jẹ́ ká bòpò lọ sílé olóró látàwá pé ẹ̀ ń bá wa lọ látàárọ̀ ẹ ti máa rí oríṣiríṣi ọgbọ́n kọ́ lẹ́lẹ́ lọ́lọ́kan òòjọ̀kan tá bá wá wo àìsàn jẹ̀fun jẹ̀dọ̀ tá à ń sọ yìí ṣé èèyàn lè kó láti ara ìgbọ̀nsẹ̀ bóyá níbi kéèyàn lọ sí tọ́ílẹ̀tì ṣe pé ẹ sọ ohun tá a sọ tì ní pé àìsàn yìí ara obìnrin ó wà flexible ó wà nǹkan tètè máa ń ta mọ́ obìnrin lára ju ọkùnrin lọ tá a bá wá wò ó ṣé èèyàn lè tún kó níbi infection bóyá lè lò sí ṣé ó possible kéèyàn kó ń bẹ̀. ẹ ṣe èèyàn lè kó nípa ìgbọ̀nsẹ̀ nǹkan tí èèyàn lè kó nípa ìgbọ̀nsẹ̀ bí èèyàn lò bí toilet infection àwọn infection. bí kéèyàn lóògùn yẹn sínú àbí. bẹ́ẹ̀ni so eh, àwọn infection lèèyàn lè kó bí toilet infection so àwọn infection yìí téèyàn bá dẹ̀ tì ní lára àwọn àmì téèyàn máa rí bíi kí ojú ara máa yùnyàn kéèyàn máa ní discharge èèyàn dẹ̀ gbọ́dọ̀ tètè lọ rí dókítà láti ṣe àyẹ̀wò tó bá ti ṣe àyẹ̀wò tó bá ti treat ẹni yẹn fún infection yẹn there is no problem about that so a ò lè kó nípa ìgbọ̀nsẹ̀ òun ká kó ní ṣáláńgá a ò lè kó ẹ ṣeun dókítà ó ti wá ṣẹlẹ̀ èèyàn ti wá ní jẹ̀fun-jẹ̀dọ̀ ó ti wá ṣẹlẹ̀ ó ti lóríṣiríṣi àwọn àmì tẹ́ ló máa máa rí nínú àgọ́ ara ẹ̀ ẹ̀ ṣé kó wá ròpin pé ó tán náà nìyẹn. rárá there is way out ètò àmọ̀ sí ọ̀nà àbáyọ lákọ̀ọ́kọ́ during childbirth tó ń bá kọ́kọ́ bí ọmọ ìyá ọmọ á gba ọmọ á gba first doses wọ́n bá ti gba first dose injection yẹn vaccine yẹn fún ọmọ then second month that's it, the first day second month wọ́n á gba second dose then tó bá wá di ah, eight weeks after wọ́n á tún gba third dose then after yẹn eh, six months again wọ́n á tún gba another doses so àwọn vaccine láti prevent against àwọn àrùn hepatitis B tí à ń sọ̀rọ̀ nípa yìí. ìyẹn túmọ̀ sí pé kó tó yọ jáde rárá rárá ọmọ hmm. kékeré tá a bí nínú ẹ̀jẹ̀ ó ti gba àwọn àjẹsára yìí. bẹ́ẹ̀ ni wọ́n ní láti gba àwọn abẹ́rẹ́ àjẹsára èyí tí a mọ̀ sí H igb so àwọn orúkọ abẹ́rẹ́ yẹn nìyẹn so wọ́n gbọ́ tán bá ti fún ọ ní àwọn doses yẹn so there is no any problem about that but any obìnrin tí o bá gbà á fún ọmọ ẹ̀ ó wà nínú ewu hmm. ìjọba wa kẹdẹrẹ gbogbo àwọn àwọn abẹ́rẹ́ yìí wọ́n mẹkẹ available ní gbogbo àwọn health center wa bẹ́ẹ̀ni ó wà ń bẹ so ọ̀rọ̀ mi ni pé gbogbo àwọn tó ń lo ilé alágbèyìn sọ pé bẹ́ẹ̀ yẹn ò dáa bìkọ́ ní ayé àtijọ́ ibẹ̀ làwọn ìyá wa àwọn màmá wa ibẹ̀ yẹn ni wọ́n ń lò tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa ṣùgbọ́n nísìn àwọn abẹ́rẹ́ yẹn wà very important tẹ́ bá ń lo ilé alágbo ẹ make sure pé ẹ register sí hospital torí tó bá yíwọ́ ẹ lè mọ ibi tí ẹ máa lọ so wọ́n á lè lọ gba àwọn doses yẹn ẹ̀mẹ́ta ní wọ́n bá ti gbà á fún ọmọ wọn so kò sí problem so kò ń ṣe pé kẹ́ni ẹ lọ́ọ́ kọ wíìlì kalẹ̀ irọ́ o vaccine wà fún téèyàn dẹ̀ ń gbà then àrùn yìí is not curable mm? is not curable. ẹ sọ Yorùbá ẹ. a kò ní. kò ní oògùn tó tó máa fi tó lè wò tó pátápátá kò ní is not curable but it can be prevented nípa àwọn vaccine yẹn though research ṣì ń lọ lọ́wọ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí research ṣe ń lọ lórí oògùn malaria torí iye àwọn nọ́mbà àwọn èèyàn tí malaria ti pa nísìnyí ó pọ̀ gan so research ń lọ pé ọjọ́ kan wọ́n á rí oògùn malaria èyí tó lè kí ọ ẹ̀ pátápátá so likewise eléyìí náà ìwádìí ń lọ lọ́wọ́lọ́wọ́. Ah! ohun tó wá ṣe pàtàkì jùlọ náà ni wípé ká gbìyànjú káìsàn yìí má wọnú àgọ́ ara wa ọ̀nà tá a fà fi lè gbìyànjú kí àìsàn yìí má wọnú àgọ́ ara wa náà ni wípé ká gba abẹ́rẹ́ èyí tí dókítà ti sọ wípé ká gbà fún àwọn ọmọ wa ní kékeré tá a bá ti gba àwọn abẹ́rẹ́ yìí á ṣe ààbò fún àwọn àìsàn lára àwọn ọmọ wa kò ń ṣe nígbà táwọn ọmọ bá dàgbà tán làwọn á ṣèbẹ̀rẹ̀ sí sáré kiri ẹ jẹ́ n bá yín fẹ́lẹ́ ìkún dókítà àwọn ìjọba ṣe ètò wípé àwọn míì ò tiẹ̀ ní gbà lọ hospital wọ́n tún lọ sílé wọ́n bá tún dé ilé láti fún àwọn ọmọ yìí lábẹ́rẹ́ àwọn òbí míì á tún máa gbọ́mọ sá. wọn ò mọ ìwúlò abẹ́rẹ́ yẹn because immunization yẹn tí wọ́n ṣe ń fún àwọn ọmọ yẹn òun ni ò ní jẹ́ kí wọ́n ní rọpa rọ̀sẹ̀ so tó bá ti gbà á eléyìí máa prevent against tuberculosis àti àrùn rọpa rọ̀sẹ̀ so kí wọ́n máa gbà á anytime tí wọ́n bá ti rí wọn ní àrọ́wọ́tó wọn àwọn health workers ẹ jọ kí wọ́n try láti máa gba àwọn abẹ́rẹ́ yìí fún àwọn ọmọ. Hmm. ó náà lẹ́sìn gbọ́ látẹnu dókítà wa yẹn o e, orí ètò ojúmọ́ ire náà la wà ní Orísun Orísun làgbà àwa kì í bá wọn wọ èèrà tí kò bá ní ẹyin nínú gbogbo ohun tó ń jáde ní Orísun eh, iléeṣẹ́ wa ní Orísun yìí ó kọ́ni lọ́gbọ́n ń fúnni lóye ó sì tún fúnni ní ìmọ̀ ó ń gbé ìlérò ó sì fún un ní ní ayọ̀ pẹ̀lú ètò lẹ́tọ̀ náà ó má ti gbé kúrò ńbẹ̀ torí a ṣì ń tẹ̀síwájú dókítà ẹ wá wò ó báyìí àwọn orú èèyàn wo ni àìsàn yìí lè ṣe ṣé ká sọ pé ọmọdé ló máa ń ṣe jù ní o nítorí ẹ sọ pé tó bá ti ń gba injection ìyá abẹ́rẹ́ yìí láti ó máa prevent wọn kúrò nínú àwọn àìsàn yìí ṣọmọdé ló ń ṣe ni ṣàgbà ló ń ṣe ni ṣàrúgbó ló ń ṣe ni èjì wo ló ti ń ṣèyàn. ẹ ṣe kò ń ṣe ọmọdé nìkan ló ń ṣe èdè bèbí to thirty years and thirty five five years and above ló lè ní àrùn yìí ní ara so from a day baby to thirty and thirty five years and above ni àrùn yìí lè ṣe èyí túmọ̀ sí wípé kò sí ẹni tí kò lè ṣe ṣùgbọ́n téèyàn bá ti gba vaccination ẹ̀ tó bá ti lọ gba vaccine kò sí wàhálà. Hmm. ìyẹn túmọ̀ sí wípé a ní yí ọ̀rọ̀ wa kúrò níbi tí ohun tá à ń sọ tá a sì ń tẹ̀ mọ́ wa létí dáadáa ìtọ́jú àwọn ọmọ tó gbé dání yẹn ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ ìtọ́jú oyún tó ní tó kàn lóyún tó tiẹ̀ mọ̀ pé ẹlòmíì á sọ pé dókítà ẹlòmíì á sọ pé ara mi lè kódà tí n bá ti lóyún báyìí ó lè lóyún kẹrin lòun ní báyìí o gbogbo oyún tóun dẹ̀ ti ní òun ò lọ ilé ìwòsàn rí kódà òun ò máa gbó ṣùgbọ́n tóun bá ti máa tóun bá ti bẹ̀rẹ̀ báyìí bọ́rọ́ lóúnjẹ ó jù bẹ́ẹ̀ lọ o nítorí pé ọjọ́ iwájú kan wà tí o ò pèsè sílẹ̀ fún àwọn ta ni o fáwọn ọmọ yẹn dáadáa àwọn ohun tó yẹ kó o gbà nínú oyún kó ṣiṣẹ́ fún ọmọ inú ẹ o kọ̀ sílẹ̀ o gbà á èyí tó yẹ kó o gbà nígbà tí o bí wọn tán tó máa wúlò fáwọn ọmọ yìí o ò gbà á gbogbo àwọn nǹkan tó yí ìlépa nǹkan tó yẹ kó o ṣe o ò ṣe é mójútó dáadáa nítorí pé kọjọ alẹ́ wa kó bá má ní ewu kí là ń sọ̀rọ̀ nípa ẹ̀ lórí ètò yìí lónìí òun náà ni jẹ ìfun jẹ̀dọ̀ òun là ń sọ̀rọ̀ nípa ẹ̀ lórí lónìí mo dẹ̀ wá pé lọ́lọ́kan òjọ̀kan ó ti yé wa ó ní ìtumọ̀ fún ayé wa lọ́lọ́kan òjọ̀kan ìdí nìyí pé má sá fún àwọn nọ́ọ̀sì má sá fún dókítà ọ̀rẹ́ rẹ ni wọ́n alámòjútó rẹ ni wọ́n wọ́n fẹ́ kó o gbé ìgbé ayé tó péye tó ní okun nínú ayé yìí ni wọ́n fẹ́ kó o fi àìsàn kó o fi lòyè gbà Orísun lẹ́tọ̀ ètò náà ni o Ojúmọ́ Ire lẹ́tọ̀ yìí o Ojúmọ́ Ire òun ni ètò yìí a ní Orísun ni mo wà tí mo ti ń dá bí ẹdun tí mo sì ń rọ̀ bí òwì ó ṣe ṣe kó jẹ́ pé ìwọ tiẹ̀ tún ní àǹfààní tá a bá kúrò lórí ètò tán tó fẹ́ rí wa wò mo ní kó lọ sí túta wa Orísun kó o tún lọ yẹ̀ wá wò níbẹ̀ dáadáa tàbí kó lọ wò wá ní Facebook wa mo ní wàá tún rí wa wò oríṣiríṣi àwọn ètò tó ń jáde láti Orísun òun náà ni wàá máa rí wò lọ́lọ́kan òjọ̀kan kí la wá ń gbéyẹ̀wò látàárọ̀ òun ni jẹ́ ìfun jẹ̀dọ̀ òun ni àìsàn tí à ń gbéyẹ̀wò láti àárọ̀ wọ́n àti ìlọ Fóyèkẹ́ Inaọlájí lórúkọ tèmi dókítà wa Emmanuel Taiwo àwọn nọ́mbà wa pinlẹ́lẹ́kùn òjọ̀kan látàárọ̀ à ń